Exercise 1, columns 1 and 2. Fún. Mo fún wọn lówó. Wá. Mo wá kí wọn. Sọ. Mo sọ̀túmọ̀ rẹ̀ fún wọn. ṣiṣẹ́ mo ṣiṣẹ́ fún wọn bínú n kò bínú sí wọn nà n kò nà wọ́n pẹ́ n kò pẹ́. Exercise one, columns two and three. Mo fún wọn lówó. Wọ́n bẹ̀ mí pé kí n fún wọn lówó. Mo wá kí wọn. wọ́n bẹ̀ mí pé kí n wá kí wọn. mo sọ̀túmọ̀ rẹ̀ fún wọn. wọ́n bẹ̀ mí pé kí n sọ̀túmọ̀ rẹ̀ fún wọn. mo ṣiṣẹ́ fún wọn. wọ́n bẹ̀ mí pé kí n ṣiṣẹ́ fún wọn. n kò bínú sí wọn. wọ́n bẹ̀ mí pé kí n má bínú sí wọn. n kò nà wọ́n. Wọ́n bẹ̀ mí pé kí n má nà wọ́n. N kò pẹ́. Wọ́n bẹ̀ mí pé kí n má pẹ́. Exercise two, columns one and two. So, a sọ̀túnmọ̀ rẹ̀ fún wọn. fún a fún wọn lówó. wá a wá kí wọn. ṣiṣẹ́ a ṣiṣẹ́ fún wọn. wá a wá kí wọn. Exercise two columns two and three. A sọ túmọ̀ rẹ̀ fún wọn. Wọ́n bẹ̀ wá láti sọ túmọ̀ rẹ̀ fún wọn. a fún wọn lówó wọ́n bẹ̀ wá láti fún wọn lówó. a wá kí wọn. wọ́n bẹ̀ wá láti wá kí wọn. a ṣiṣẹ́ fún wọn. wọ́n bẹ̀ wá láti ṣiṣẹ́ fún wọn. Exercise three columns one and two. N ó pè é. N ó parí iṣẹ́ mi kí n tó pè é. A ó pè é a ó parí iṣẹ́ wa ká tó pè é yóò pè é yóò parí iṣẹ́ rẹ̀ kó tó pè é wọn ó pè é wọn ó parí iṣẹ́ wọn kí wọ́n tó pè é n ó pè é. n ó parí iṣẹ́ mi kí n tó pè é. yóò pé yóò parí iṣẹ́ rẹ̀ kó tó pé a ó pé a ó parí iṣẹ́ wa ká tó pé wọ́n ó pé. wọn ò parí iṣẹ́ wọn kí wọ́n tó pè é. yóò pé yóò parí iṣẹ́ rẹ̀ kó tó pè é. n ó pè é. n ó parí iṣẹ́ mi kí n tó pè é. wọ́n ó pè é. wọ́n ó parí iṣẹ́ wọn kí wọ́n tó pè é. a ó pè é à parí iṣẹ́ wa ká tó pè é. Exercise four, columns one and two. Mo wá. Mo sọ fún un tẹ́lẹ̀ kí n tó wá. wọ́n wá wọ́n sọ fún un tẹ́lẹ̀ kí wọ́n tó wá. wọ́n jẹun. wọ́n sọ fún un tẹ́lẹ̀ kí wọ́n tó jẹun. mo jẹun. mo sọ fún un tẹ́lẹ̀ kí n tó jẹun. mo kọ̀wé náà. mo sọ fún un tẹ́lẹ̀ kí n tó kọ̀wé náà. wọ́n kọ̀wé náà. wọ́n sọ fún un tẹ́lẹ̀ kí wọ́n tó kọ̀wé náà. wọ́n jẹun. wọ́n sọ fún un tẹ́lẹ̀ kí wọ́n tó jẹun. mo jẹun. Mo sọ fún un tẹ́lẹ̀ kí n tó jẹun. Mo wá. Mo sọ fún un tẹ́lẹ̀ kí n tó wá. Wọ́n wá. Wọ́n sọ fún un tẹ́lẹ̀ kí wọ́n tó wá. Wọ́n kọ̀wé náà wọ́n sọ fún un tẹ́lẹ̀ kí wọ́n tó kọ̀wé náà. End of Unit 33.